وعلى والتي àwọn tó yẹ kó wọ́n ń dá ọlọ́run ìtọ́lọ́run bá ṣàdé ilẹ̀ tàbá ní completely be and you nel nígbà tí wọ́n لا ìgbìyànjú lẹ́nu kọ̀ọ̀kan wọ́n ti sí ọjọ́ tẹ̀wọ́ gbàlọ́dọ̀ Hola, hola. لكم إن تعلمون سبيل ولا

اشتهر wà ṣọ́ọ̀ṣì kan àfikún nígbà عند البيت

أعجبني Sidat. Anu bawa tahu bá wọn bẹ̀ lọ obìnrin ní tó ní kálùkù náà ti bẹ̀rẹ̀ sọ Díẹ̀ wà lé ní

solitario عيني حديث أنس بن مالك رضي الله them kufurika

quem لله الحليم كان láyé rí gbé ọkàn rẹ̀ ni pé ìwọ náà láàsùwá ní àti pọ́ńbẹ̀ ó jẹ́ pé ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀. Òkùnrin táwa ń wẹ̀ ní ìsìn ìṣòkòtò yẹn wá ń jọ nílé àgbà. ẹni wá sí fánúgbò ìgbàgbọ́sọ́lọ́ wọ́n so sọ pé wọ̀rọ̀ títí láàmì ẹran mi gbogbo gangan ní ìpìlẹ̀ ẹ̀sìn tiwa láíláí ibi tọ́lọ̀ ìfẹ́ bàjẹ́ àwọn sì mọ́ pọ́n lọ́rin وما يفعل في الحياة الدنيا صلى الله عليه وسلم tánàbí sọ ní sallallahu alaihi wasallam kana imani tarihi ya ẹ̀ tó bá ti tí àti síbò rí báwọn èèyàn ti fẹ́ràn lẹ́bìí لو كان حبك صادقا وأنت تزعم حبه gbogbo ẹni tó bá lọ fẹ́ràn èèyàn ayé ìmọ̀ tí wọ́n ní kún kí ẹ̀ wọ́n kà lórí ló wọn ò ní désàlẹ̀ láti wọ́n láti kàábẹ̀ láti nù Àwọn apá àwọn أيضا في الصحيح nínú lẹ́tà tánàbí كان بل كان wọ́n sọ pé mo ń parọ́ ní ìbá pa المسلمين سخطة كلهم نعم. والله لا pé súnà ajá wa tí a ríra àmọ́ a ń tẹ̀kú Alaihi wasallama wannan ya haɗa yaran àti أخبرنا شعيب أن زوني أن سالم بن عبد الإسناد الذي يوصل إلى رسول الله هذه سفينة النوح من تخلف عنها غرق في Wọ́n àìmọ̀ká àti ما ما mọ́ṣíwá ليلها كانها من الهلك

sẹ́mẹ̀ tó pọ̀ ní rahimahullah وشيخ آدم الإله jẹun làwọn náà sallallahu Àwọn àyíká ń sọ yìí ti sùn mẹ́sàn. àbí ìlú ànábì Bàtí ọlọ́ tó ń dẹ́bìnrin ní àìnà wọn ti tẹ́ bá ń wọ́ ọmọ yìí ẹ bá mi wà. Ẹ̀yin akọ́ni, alam akọ́ni àhìtù ilé ìkàmọ́ àhìtù, ṣe ní àti ẹ ti gbé àdéhùn wípé o ní pẹ́ ní ìsìn ráì ní ìsìn ìsòkòtò ló gbé wá dé wá ní ẹ mo kà ní kí rán ní kábọ̀gàwọ́ sọ fún wọn pé bí súnà náà sì rí nìyẹn súnà òun la bí ń define súnà síbò mí tí bá tẹ̀ ó lè mọ́ fi ìbò bá mú tó sì bá ẹ̀rí mu náà ni pé Islam. So lẹ́yìn ìgbà tó ìrántí Salman al-Farisi yí máa ń yá wọn tètè fi hàn lẹ́bàá so ráwọn àìdúdédé yìí ní àbá wo àwọn sàábí ànábí wọ́n jí àgbẹ̀ ṣùgbọ́n wọ́n tètè fi ọlẹ̀ ìmọ̀ràn bèèrè nìyẹn kíkẹ̀ ní ìsàtínlá wọn mo rí àwọn kan tí wọ́n ń kírun nú ní ṣọ́ọ̀ṣì wọn fa ààrẹ ìyìn kúrò lọ́dọ̀ wọn tí tó ń fi wọ̀ ọ̀ọ́lá èyí ìbò náà yìí tẹ̀ fáwọn òbí rẹ̀ mọ́ tí ó lọ máa kó mílìkì fún àwọn òbí Láàíkà kẹ́yìnrún mẹ́rìnrún. Ẹ̀sìn rẹ̀ bọ́ tí ń ṣe tẹ́lẹ̀ iná tàà ń bọ àti táwà tó báwọn bàbá rẹ̀ tó báwọn bàbá rẹ̀ tó ṣe ما ألفينا عليه آباءنا ìran lẹ́sìn mọ́ ń pa tẹ bá fẹ́ fi àwọn bàbá ilé àmà náà ló yẹ ká sì jọmọ gbé dọ̀lá tálọ́mọ ìyàgbẹ́nu gbó gbogbo nǹkan lẹ́rù bá ẹ̀mọ̀ èyí tó tún dánú sí àwọn bàbá yẹn tó dánú ẹ̀wọ̀n Faris sọ fún àbàrẹ̀ bẹ́ẹ̀. years nǹkan ìròyìn àkọọ́lá ní ìsọ́látọ̀ sàlámù الا الله الكذاب المهم ناوي يسوي حديث يقول يا جاوسا بيغو ابي يا مالوان falẹ̀ ní tiẹ̀ tẹ́lẹ̀ tó bá dé olùdó. àfáà mi la ẹlẹgbàá tí ó. Telepo. ثم حبسني annasọ́rọ̀ mo wá wá ẹni tí ó bá mú lẹ́tà lọ sọ́dọ̀ annasọ́rọ̀ fa akhbiru ni ẹ̀dá kan máa máa wà ní ògbèkùn ó ní níjọ́ قال فقلت لهم إذا قد ẹjẹ́ wọn ti ṣe tẹ́kà ti fẹ́ máa lọ kí wọ́n àwọn bàbá rẹ̀ máa ń fi àjẹ́ ẹ̀ onílù náà jẹun fẹ́ ṣe tán tábà ti fẹ́ ṣe tán ilẹ̀ àbìláàdì yìí ثم خرجت معه أفضل أهل هذا الدين وأن يصطفوا معك هنا báwọn sàbí sí wọ́n ṣe Salman al sí yìí ó ti lọ ìlú rí rìwáyà yìí pọ̀ nínú Bukhari but níkan inú wọn olórí wọ́n sì máa ń retí ìwà tàbá mọ̀ nínú ríwá gan tí bá ń kàyí mọ̀ dùn rẹ̀ ohun rẹ̀ gùn ibnu umi abdi ẹ̀sìn gbọ́nàgbọ́ tó ní àà ah, tí ìbá wọ́n wá jọ́ǹkan wà lórí wọ́n dúró ní àwọn sàbí ìsí wọ́n ní mẹ́dẹ́kọ́ ti sáàkẹ́ ẹsẹ̀ fẹ́yìn wo yẹn torí pé ọmọ ọkùnrin kan wà tí ó tó dúró dédé ṣé torí pọ́ níṣàn ya jẹ Salman Fari sí gá ó lọ ń dé gbàtó ń débẹ̀ wọ́n lóòlú ma ẹ̀sì stadium Insha Allah Ẹmọ̀ gbé dáwà káàkiri ẹjọ́ ìjẹ́ kárùn-ún lọ́wọ́, ẹmọ̀ jẹ́ kẹ́nìkan. bó ní ṣe wá àwọn ẹjẹ́ ká fún àrírí ẹ̀sìn ọlọ́run bá náà nà bẹ́ẹ̀ yẹ́bọ́ ti gba ìsìláàmù ó ṣe wà interested to kí ní dámi bí Thank you. àdúgbò kẹlẹ́kún rí ó ti pàwọn arúgbó orí bádáadáa bàbá wọn ń gbéwó lọ́wọ́ ní kúrò Oná fi ní ó ní mo bá dọ́dọ̀ lé èèyàn dáadáa من خير ọ̀nùwàtò lẹ́mọ́gbàgbé ó ní mo tó dúró ti yẹn náà títí títí títí tí èèyàn dáadáa lọ náà tó ṣe tó ẹkùn sí yóò kírun lásìkò yóò ṣe gáǹkà ó lóun náà tó fẹ́ kú ẹwọ ọdún tí fi ṣe kí jí mọ́tẹ́ nìkọ̀ọ̀kan wọn in tó sọ fún alákọ̀ọ́kọ́ yẹn pé nǹkan ló sọ fún nígbà tó dọ́dọ̀ ọkùnrin yẹn ó ti dọ́dọ̀ rẹ báyìí ó ní màá mọ́ kọ́ ẹ̀sìn lọ́wọ́ rẹ̀ ó sì kọ́ mi ó kọ́ mi lẹ́yìn ṣe fún wọn khidma wọ́n ṣe khidma fún ọ sórí ìbọn wọn ti mọ̀ ti pẹ́ pẹ́ tí ìwọ̀n gbàgbà dáadáa lọ́wọ́ èèyàn ṣe khidma ẹ̀ aláìlórí ti ẹlòmí tí ó bá nínú ìgbà tó kọ ní fatia Thank kéèyàn kẹrin Salman al-Farisi àmọ́nà ọ̀pọ̀ sí o àkókò táwà bí tọ́yíbà yóò ṣe ń jíra lọ sí ìlú kan ní Madina marhaban yóò ṣe nẹ́kìlá ah, pọ̀ ń bẹ̀ ọ̀pọ̀ ìdàbínú yóò pọ̀ bẹ́ gan ìlú ẹ̀ jẹ́ kàfọ́ maktubun bayna katifai láàrín tí wọ́n bí ànábì mọ́ ni khatamun nubuwa yaqbalu al-hadiyya wa la ya'kulu as-sadaqa Ọ̀rọ̀ aiki qauman min bani gbé mi lọ sí ìlú báyìí ti jẹ lọ́wọ́ mi èyí sì tó àwọn ìlúkúrọ́ zọ̀làmọ́rin mo sì dẹrù sẹ́mọ̀ tún ẹrú èèyàn àmì ìsìnkú títí títí títí fàjá àrọ́jùlú mímbà ní kùrẹ́ ọkùnrin kan ló wá wánú àwọn bàánú kò lẹ́sọ náà tí ń gbé mọ̀dínà jọ kan fàákàlà mímọ̀ ní ìtàrí ó lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n jú ojú tí wọ́n júwe fún mi lè ibi tí wọ́n ní ma ti ránà bí rí ọmọ ọ́nkù rẹ̀ kan fi wá wá kí ìjọ kan Allahu bani qaila àwọn bànú qaila yẹn يتبعون رجلا بعث في مكة wọ́n tẹ̀lé ọkùnrin kan kiri ní ìsìn ìjọba rí ó padà wọ́n lẹ̀ فقد رأيت òtútù bẹ̀rẹ̀ sí mú mi ọlá sin ẹ̀ ó sin ẹnìkan tí ẹ̀ fi kú ó sin sọ fún yìí nígbà tí mo ń tún ka òfin nǹkan tó yẹ pé òyẹ ó yẹ ká tọ́tọ̀ kan fún wa ṣáàlá wọ́n ní fáwọ̀ jẹ́ tún náà sí tàtà náà lábọ́ onímọ̀lá àmù kí ló ṣẹlẹ̀ tánà sọ yẹn kaná ló dé yẹn ọ̀gá mi bá wù mí pé a máa ṣàánù lórí ìwọ̀n ẹran máa sanwọ̀ Jiyan. nila Salman jiya ó ní láìláìlá ó ní nínú ríwáyà kan fàlàkọ̀ mọ́ ni ó gbàmíyé tí níbò mí ó sọ ìwọ̀n ìṣẹ́ lọ bẹ́ẹ̀ ni mo fi sí tí wọ́n sọ pé ah mo ti jìyà pọ́ tó gbé mi dé mi rọ̀pẹ́rù ní ní ní tó gbé mi dé mi ní ẹ̀ sí ń bẹ̀ lànẹ́bí wò mí wà kọ́wù kàlẹ̀ gọ́rọ̀ bá wọ́n láwọn tí ń tẹ̀ ní ní tẹ́mi náà jẹ́ kúrè àti ìkàlẹ̀ sọ́dápọ̀ ni ẹ́ o ní pàdánà ilé yìí bí wọ́n ṣe sọ fún tó kẹ́lẹ̀ rò pẹ́sà wọ́n tó báyìí ìgbọ̀nà tó sínà mo tún wá lọ wá àwọn ìlú ọ̀fẹ́ tó ń bá ní à pọ̀pọ̀dé alimtu annaka sí àtọ̀wà láàrin sọ́dápọ̀ àti àdíyà ìyàtọ̀ wà ọ̀ sọ́dápọ̀ láàrin wà ákàlà àṣàbùrù fún àtàwọn jama àwọn sàbí rẹ̀ wọ́n bá jọ jẹ́ oníkúlàtún àníyà àríkọ́sílàtún àwọn sàbí lè fi náà lọ títí títí fa àdúrọ́tù nàbí sallallahu alaihi wasallam mo bá bá nàbí jọ kà wọ́n fẹ́ sí òkú ni ànábì wá méjèèjì báyìí pé kọ́ támù láwùjọ ana accessibility sallallahu alaihi ìwọ́n wá ní Gulam Ahmad tó kú sínú toilet Ah, tọ́bá dé lọ́wọ́ ní kìíní kan gbé kò sáàfẹ́ convince wípé tí bá ti fún ilẹ̀ rí ẹ̀mọ́ ń sá lọ ní èyí sí ìpadà Ìwọ̀n ṣùgbọ́n dáwà sọ mẹ́rin. النبي ويا زيد الله لا يا سلام قول محمد ولا تنوني ànábì ní Ghulam Ahmad ó ní ẹ ànábì lè tí wà ní àwọn ọmọ wáyé wà فرأى خاتم النبوة قال أشهد أن لا إله وحده لا شريك له وأن محمد وأن محمد عبد الله ورسوله وجرك alfarisi abdullahi bin abbas ni o lọ́dẹ̀ ọlànúwà òní tún sọ fún wa pé àẹ́ ẹ̀kọ́ tó ń sàgbọ́n ní sáwọn èèyàn lè ànẹ́bí látara ìtàn tí mo sọ fún wa láti mo ti ṣe ìyà tí ti jẹ ah, wá dùn pé mú wá kọ̀nfàmù wípé ànábí ọ̀rọ̀ lẹ́rẹ̀ yóò tọ́. ó ní wàlákín mọ̀ná mo wà nílẹ̀ ọ̀gá mi mo gbọ́pọ́ ti jọjà ohun èmi ò tún sí bẹ́ẹ̀ ó nígbà tí wọ́n dé láti ohun kọ́ọ̀lá lè yẹn nàbí sallallahu alaihi wasallam ànábì sọ pé ya ìrẹ́ Salman káàtì sayyidaka bá ọ̀gá rẹ̀ súpá sọ̀rọ̀ ó tí ọ ní mọ̀kátàbà mọ̀kátàbù jẹ́ kó ní price ẹ̀ ó kà pẹ̀pẹ̀ púpẹ̀ ká ó bá rí ìrìnlẹ́kà tẹ̀bí ò náà sàkàbì three hundred tó fà kí ń wà ọgbẹ̀ ilẹ̀ ní tuntun kí sípọ̀ lọ́rọ̀ áwò fàkọrọ̀ àrùn ní ògbẹ̀ kó a ti pọ̀ ìgbà tí ó fi ní ọmọ ó wà fún mi ní àrùbáyí náà ó kíyà máa ti ẹ̀kọ́kọ́ tí ẹ̀ ń sọ̀rọ̀ ní àkọ́kọ́ bó máa ti ẹ̀ ti kọ́kọ́ rí síìdì tí máa gbé 300 bó máa ti kọ́kọ́ rí náà olùbọ́bá nàbí sọ̀rọ̀ àwọn olùbá sọ pé àìyínú àkọ́ọ̀kùn Salman ẹ̀ràn lọ́wọ́ oníwọ̀ ẹ̀wọ́n ṣe rí síra wọn wàkánà asùhábí ó wá pé àwọn sàábí ànábì ní sàábí tí ẹ asùhábí àwọn èyí yes àti wá parí ẹ̀ báyìí a rí sínú gbogbo ẹ̀sán ó kò àgbàyínà nítorí dàbí ẹ̀yìn tó jẹ gold fàkọ́ọ́lá ma fa lọ fi san àgbáyé náà ń pè àyẹ̀ ó ní kéfà àjì ó ní sì sẹ̀sì nílé ìpadà yá oníjò ni máa san padà níbi tí ẹ̀kọ́ kọ́ lọ san oòrùn bá yọ 40 bẹ́ẹ̀ sẹ́kùn bá kó fọ́gá rẹ̀ Ànábì wá sọ fún sallallahu alaihi wasallam gbogbo àwọn nẹ́kìlá tó fẹ́ gbé yìí o tó bá ti fẹ́ gbé kọ́kọ́ gbé wá bá mi o because ìgbà mí ẹlẹ́ gbin 1000 kí 100 mú o ní gbogbo kọ̀ọ̀kan tí wá fẹ́ gbin báyìí máa gbé Ànábì wá fọwọ́ rẹ̀ kan báyìí Ànábì olé alọ́gbìn Ànábì fọwọ́ rẹ̀ kan báyìí ó yà lọ́gbìn ó ní fàfọ́ wà máa máa ó di mùsùlùmí ọ̀gá mi bá yọ̀ǹda Allah bí wọ́n ṣe dé tó báyìí wọ́n dé látògùn òhun nílé nígbà Islam ni mo dé ọlọ́pọ̀ ẹrú óyá nígbà ló kú ogun Khandak ogun Khandak kìí là ń pè ní gọ́sùwọ́tò Ahzab olọ́lọ́n sọ́nù sọ́rọ̀tò Ahzab pé هنالك ابتلي المؤمنون وزلزلوا زلزالا شديدا àmì wọ́n wò lógun yẹn ogun yẹn ni káàbù lọ ọ̀nà 18 ni wọ́n ti kú arùgbó ti kú àwọn sàbé jíyà gan mo wà Khabbab bin Arat sọ pé mo wà pẹ̀lú Umar bin Khattab radiyallahu níjọ́ kan ọlọ́run bá ṣí ẹ̀yìn òun tó kó ti rà kílẹ̀ ó ní mọ̀ kàwẹ́pọ̀ owó lásán ni pé sí àyàn mọ́rù wá ní ààrẹ ó ní wọ́n mú mi wọ́n ní kí n da èyí dé ọ̀rá tí ń sàn látara mi ló paná tàwọn wí ẹgbẹ́ mọ̀ fásọ́ wallahi tí sáàbí kan bá wọlé ayé wọlé ni ó dá ọ̀gọ̀rọ̀ sálàfí ni mùnáfíkì ní òpin pé ìwọ́n náà kàn sí rọ́dù ni mùnáfíkì ni ọ́nà ní kìnígbàtí يمن علي إسلامه ولله يمن عليكم أن هداكم. Ọlọ́run ni mo sọ pé ààyẹ̀ tí ẹ̀dúgbẹ́ òfin mọ́nà ẹjọ́ náà Ọlá ní ọfà ní abẹ́. Bá pé èèyàn tó fún àyìn wọ́n bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní òṣèlú ìpá ẹgbọ́n àwọn ìlú kan gba ọfà hmm, ìwáyà mi wà ó bá èèyàn méje jà ó wá fẹ́ san ẹnìkan ẹnìkan náà fẹ́ san wọ́n wá gé ọwọ́ rẹ̀ mọ́dà kò lọ́wọ́ mọ́ tó fi kú àwọn ẹ̀ka àárín báyìí wọ́n ti gé dànù anábi ni máa na fa'ani mádùn máa na fa'ani mádùn Abubakar Siddiq kò sówó tí mo sàǹfà níbẹ̀ tó wú Abubakar àjọ wọn náà mo kàn fún ìlàtí sọ pé Okay, tàbí gọ́sùwátò àzáàbù yìí o ní gbogbo àwọn kírísítẹ̀n àti jù wọ́n kóra pápá jù ẹjá kọmọ́ sí lọ yẹn kùnáàlì kábótó lè yálmọ́ mẹ́nu ọ̀nà wà zùzùrù zìzàlá ṣàdídà wà ìrìyà kúrò lórí mọ́ná fi wọ́n ti múra kún lé báyìí wọ́n lọ lé ní ogun yẹn ó ti tó ọ̀sẹ̀ kan ká tó jẹun ẹ̀ tánà bí òrùn jẹjẹ mọ́ kò sí complete bẹ́ẹ̀ nìkàtà mo rí pé mú ànábì ti lẹ̀ mọ́ra wọn khimas inú ti lẹ̀ mọ́ra wọn báyìí ó làfí mọ́ sẹ̀rí pánàbí tẹ́ ẹ bá gbọ́ ní mọ́ sọ pé Allahu Akbar ẹ má sáré lọlẹ̀ díẹ̀ díẹ̀ ní lọ báyìí o sallallahu alaihi wasallam lọ́gbọ̀n yíò Ànábì sallallahu alaihi wasallam ikùn rẹ̀ ti lẹ̀kùn mẹ́yìn àwọn agbẹ́ jẹun àwọn náà ni wọ́n kún rẹ̀wẹ̀sí ọkàn báwọn yóò yẹ́bọ́lọ́ sí sọ́nà suratul munafiqin sàlẹ̀ ó ní لا تنفقوا على من عند رسول الله حتى ينفضوا wọ́n ní ẹmọ́ náà lé wọn lórí mọ́ ẹ̀yin náà ẹ̀rìn àwọn lọ́wọ́ orí owó lẹ́yìn mẹ́rin wọn lórí ni wọ́n fi ń rí ẹ̀sìn ẹ̀sìn ẹmọ́ náà walillahi al-izzatu wa lirrasul لا يشعرون لا يفقهون ẹ̀yin ògbóǹkan yìí يقولون لا يرجعنا إلى المدينة لا يخرجن العز من الأذل àwọn ẹni jẹ́ pẹ̀rẹ̀ yìí gan jágbé ọkọ̀ lù bẹ̀lọ́lọ́ni wà ní lillahi khaza'inus samawati wal ard ọ̀rọ̀ náà lọ́n ló wó wà àwọn lọ́rọ̀ wà Salman ní adébẹ̀ àwá dẹ́tàn ní ogun khandakidin the first ogun tó kọjá báyìí ó sì lo experience wọ́n ti pọ̀ ẹwà mọ̀ náà fi kìí ṣe sọ yẹn wọ́n ni inna buyutana awratun ọlọ́ni wà máa yí àbí àwọ̀rọ̀ olùkọ̀ọ̀kan lọ́wọ́ rán pẹ́ra wọn pé ẹjẹ́ àṣà ẹgbọ́nà sálójú ogun inna buyutana awratun wa ma hiya bi awra ẹ̀yìn yuriduna illa firara wọ́n fẹ́ sálọ ní ọlọ́ni wà láwọ́ dúkìlá aléyìn àkọ̀bọ́rí àkùn masu irun fitna tala àtàwọn wa ma talabbasu illa وما تلبسوا بها إلا يسيرا الله من ẹjá lọ mùnáfíkì àmì ọ̀pọ̀bílù láàyè wà ní sàlàìláì láàyè إلا قليلا ìgbádùn yíò sì ní àrọ́dà bikum su'an aw àrọ́dà bikum rahma ẹgbẹ́ wọ́n pín bẹ́ẹ̀ lọ tí kò tó bá jẹ níjú ọ̀nà ta ní ìgbà ilẹ̀. because nínú ogun tẹ́yìn ti sáfẹ́ ẹ̀sì délé yìí lẹ́ tó jẹ́ mùsùlùmí gidi gan ó kà tọrọ àìlọ́dọ̀ ànábì bá èjì ó sì pa ogun kọ́ndàkì náà ni àfẹ́jà olóṣèlú ọ̀dọ́ kan ní 19 ó ṣẹ̀ fẹ́ yàwó toró náà ti pa ejò yẹn wọ́n ní àlìjẹ̀nú lè jù yẹn wọ́n ló fa lórí ẹgbọ́sàrí pa wọn ẹ̀dúró gbàyìnlẹ̀ lọ́wọ́ lọ́rùn bọ́lọ̀n bá sì ní kó orí ó ṣẹlẹ̀ sáwọn tó wà yìí sí èyí ní ìkẹta tẹ́sì the only thing tó ṣẹlẹ̀ pé wọ́n kà ju ìkíní látọ̀ kan síra àwọn tán ọlọ́gbà tẹ́gùn lé ogun ọlọ́ wọn bá sì benefit pé àwa náà wọ́n ni ọlọ́run ní jẹ́ mùnáfìkì onírègbò lé olórí láìláì gbogbo ogun tí àní orí orí ẹ̀ ilé ọ̀tà tẹ́lẹ̀ ọlọ́run sì wà gbẹ́ ìgbẹ̀lú wọ́n sì sí oníṣùgbọ́n rẹ̀ nígbà lérò náà sójú ọ̀nà ibi tá bá gbọ́nà wà dé ló kọ́ ó níbẹ̀ tó bá débì kan ọlọ́run yẹ pẹ̀pẹ́ ọ̀rọ̀ ó sáàrù ètò orí tí yóò bá dí sáàrù ọ̀nà bá dìbẹ̀ kẹ́yàn ò ní fi ṣe dédé yàn láyé oríire ní bọ́lá ṣe sọ̀rọ̀ àwọn mọ̀ná fi kiri àbí bóòlù lọ́n sí wá sọ́rọ̀ àwọn mọ̀mìnú ní وعدنا الله ورسوله Ah, sallallahu alaihi wasallam. Oya ولا يستحي أن يرى عودة أمام في ربي ولدد لرأي وأما الذين كفروا بسنسي فيقولون ماذا أراد الله بهذا أصلا àdé ìhé ẹ̀fíra ọlọ́ni ìkẹ́ ọkàn yóò fi sọ àwọn kanà yóò sì bá àwọn kan mọ̀nà yóò dínú sí mi fáìlì ni ọlọ́run ni fáìlì rẹ̀ àdọ́là ni the same thing yóò fi sọ àwọn wà máa yóò dínú bí ilẹ̀ ìpàá wọ́n ṣe àwọn ẹni عليه ìsì ń bẹnu wọn tí ó tán sórí tó sọ ẹ̀mí ẹ̀ padà wà máa bá dàlú tẹ́bí ìlà òjò ẹ̀ Àwọn dé ogun tí wọ́n ti jagun, kọlù, anábìnrin ogun kí láà ṣe Kọ́lá Salman, wọ́n na àwa ọmọ ọba ni wọ́n bá ṣe jagun ní Fárísì, àwọn Persians ló sì jà ẹlẹ́ ẹ̀rù. Ìrìnà, ọ̀yá, a jẹ́ pé kìí ṣe gbogbo nǹkan nuclear bomb àwọn olèṣe tí wá tàbá tí wọ́n bá ti àà ah, lè ṣe 50 wọ́n náà pè ní the war of strength ẹgbùn because tó mọ̀ tafà látọ̀ kan lọ ó sì yẹn ṣe blog ìyẹn náà wọ́n ń gbìyànjú ẹ̀ tó fi ṣe àwọn díẹ̀ tó ṣe léṣe ọlọ́nkan tó mú atẹ́gùn àní ó pàpàlẹ̀ ogun ọmọ Salman al-Farisi alọ́pùmọ̀ kùránì wọ́n ní kúlù náà kò sí kankan ọmọ kí n tí ò sí bí àbá ẹ jẹ́ kí n kàké fún ibi àfà wà náà làwọn náà ti tàbí onífàkọ́ọ̀lá asmẹ́ ó yá jẹ́ gbọ́kìlá ó rí pé èyẹ máa kan wò pé ah, èyẹ lè wá àdíṣẹ́ nìkan dọ́dọ̀ àwọn ọmọ kéwẹ́ O sẹ́n tó mọ àdíṣì yà fáyìn ọmọ bí títí mọ́dún ó ní bóò ló ṣe ká wà lẹ́yìn ìdá ìdá tajalla wà zákàrí wà lùmùta kílẹ̀ yínká wà máa kọ́lá kọlù zákàrí wà lùmùta Allahu akbar. Ìlú ẹgbọ́n náà. عبد تقي ولما قرب لابن مسعود موت ọ̀rẹ́ ni Salman tún wá jẹ́ ẹwàwà ọtí níbi pé Salman wá wà lọ lẹ́yọ́ kan ó wá báyàwó ẹ̀ àwọn àfáà sọ pé kọ́bílà ayatul hijab ìnáwó kọ́ ìwọ́n bí lè ìwọ̀sọ́ ìwọ́n bí náà kò lè súnmọ́ bí Ìyàrán pẹ̀lú ẹ̀. ya múra ó ní àpéyẹ ah, jájọ ẹwà àwọn ọ̀rẹ́ tán fẹ́ràn ara wọn sàgbọ́ tún súnlé wọn níjọ́ yẹn àsọ́rọ̀ èèyàn lè sọlé èèyàn tí àbúdà tí ó ti ó ti ní alọ́wọ́n máa járúgbó èsù Àdìkàríká àpọ̀ ara. Nínú àwọn akẹ́sọ̀sù tí yẹ́ pé àìmọ́wọ̀n ní kìláàfà Usman àwọn al-Asfahani ilé ìtasọ̀lá